àáfàá kéúgbàgold ti sọ ohun tó yẹ kí wàsíù ayíǹde Gọ̀ǹwọ̀n ṣe lórí ọ̀rọ̀ kúnlé ayánlọ́wọ́ àwọn ìgbìyànjú kan wà tí àáfàá yìí gbé tí wọ́n tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ wàsíù àtònílù ẹ̀ tẹ́lẹ̀ ẹ jẹ́ agbóhun tí Gọ̀ǹwọ̀n wá sọ nípa kúnlé ayánlọ́wọ́ àwọn ọ̀rọ̀ kan wà tí wàsíù sọ fún àáfàá kéúgbàgold ẹ gbọ́ nínú fọ́nrán tá a máa mú wáyé ọ̀rọ̀ wàsíù àtònílù ẹ̀ ti bẹ̀rẹ̀ ó ti tójọ́ mẹ́ta náà tó ti kálékáko tó ti káàkiri tí gbogbo àwọn èèyàn ti sọ oríṣiríṣiríṣi nípa ẹ̀ táwọn èèyàn ti jáde àwọn kan blèmù Wàsíù àwọn kan blèmù Kúnlé Ayọ̀nlọ́wọ́ tí Kúnlé Ayọ̀nlọ́wọ́ ní òun ò gbé nǹkan ṣe òun ò kọ́lé wọ́n gba girlfriend òun láàrin thirty two years ẹ wo àáfàá Akéwùgbàgò ti wá ṣàlàyé o bọ́rọ̀ náà ṣe máa parí pátápátá àti àwọn ìgbìyànjú tí àwọn ọba kankan ṣe pàápàá ọba Ṣẹ́yìn ti ìlú Ìsẹ́yìn lórí ọ̀rọ̀ náà kí wá ni àwọn ìgbìyànjú tí àáfàá Akeugba Gold gbà lórí ọ̀rọ̀ Paul Wan àti onílù ẹ̀. Welcome to crossblogX TV remember to like share and follow us ẹ jẹ́ agbóhùn lẹ́nu àáfàá Akeugba Gold ẹ jẹ́ gbọ́ àwọn àlàyé tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ Wàsíù àti onílù ẹ̀kúnlé àyànlọ́wọ́. ta àyànkúnlé onílù k1 ọ̀rẹ́ mi dáadáa kí ló dé tẹ̀ dùn sójú kan wàláì mo fi ọlọ́run búra téèyàn bá ní gbogbo pin tí ń bẹ lẹ́yìn ju òun lòun ọ̀yọ́ yọ̀yọ̀ ẹ̀yìn ju ẹ̀ mọ́ èèyàn lè win ní battle kó èèyàn lè win ní war kó lost battle mo gbéra ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn pẹ̀lú àṣẹ council for islamic preacher àgbájọpọ̀ àwọn àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá láti wò pé bóòlù àlàáfíà ṣe fẹ́ jọba láàrin Alhaji Wasiu Ayinde àti onílù rẹ̀ àwọn nǹkan méje kan bẹ tí ń fa Islam sẹ́yìn nílẹ̀ Yorùbá tí ń padà mention ọ̀kan nínú ẹni tí mo fẹ́ sọ yìí àwọn tí a jẹ́ celebrity tí a jẹ́ orúkọ mùsùlùmí àwọn kan jẹ́ apá kan ẹlẹ́bọ apá kan Islam àwa kan fẹ́ kó jẹ́ pé original Islam nìkan ńlá nílẹ̀ yorùbá gbogbo àwọn yìí láti pàtì à ń pa wọn tí mo ti ṣe wá sí yẹn bí oṣù márùn sẹ́yìn tí mo ní gbogbo àwọn ọmọ tí ń dórúkọ mùsùlùmí tí wọ́n ń kọrin ẹ fà wọ́n ń bẹ́nu wọn tí ó padà wá sí islam original bẹ́ẹ̀ bá lùsì wọn ẹ̀ lùsì wọn fáwọn ọ̀tá islam wọn á lò wọn against islam tí kankan ò dẹ̀ ní ṣe. mo wá lọ bá nílé ó wùwà dáadáa ó pọn mi lé pọ̀ èyí á rò pé mo jù báyìí lọ níjọ́ náà lọ ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn mo lọ bá nílé ẹ̀ ní fẹ́lẹ́lẹ̀ àti kọ́kọ́ sọ̀rọ̀ lórí fóònù kí ló ṣẹlẹ̀ gan-an táriwo fi pọ̀ tó báyìí ayé ò le tó báyìí. àfa akéwùgbà góòdù náà ni wọ́n dá sí ọ̀rọ̀ wàsíù àyìndé àti onílù ẹ̀ kúnlé ayànlọ́wọ́ lórí bọ́rọ̀ náà ṣe máa parí pátápátá tí ò ní síjà mọ́. nítorí pálágbára yẹn ni wọ́n fẹ́ kó wó kì í ṣe pé majority ò support tálíkà yẹn o ìbínú tálágbára yẹn ni bóyá wọ́n ti jọ fa àwọn nǹkan kan oríṣiríṣi sẹ́yìn tí wọn ò rí fẹ̀yìn lélẹ̀ wọn á wá wò pé ta la lò mo sọ fún níjọ́ náà lọ́hùn ẹni tí wọn bá torí ẹ̀ fàgbọ̀n kì í dúró jẹ́ ẹ nǹkan kan dá mi lójú onílù tó bá lùlù fọ́ba bí ìgbà obìnrin bá fẹ́ gbajúmọ̀ ni obìnrin tó bá fẹ́ gbajúmọ̀ tó bá kọ gbajúmọ̀ sílẹ̀ kó tó rí ọkọ fẹ́ ọ̀nà òjìn yóò lérò pásàsì ni kì í sàsàsì gbogbo bí ọba dé ah, ìyàwó lágbájá mọ̀nù á dúró lẹ́gbẹ̀ẹ́ ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ fẹ́ àwọn èèyàn á tún kọjá wọn á tún forúkọ gbajúmọ̀ yẹn pé fúnra ọkùnrin yẹn ní àníwò wàhálà ìfẹ́ pọ̀ ju ayé mi lọ ah, ah, why everywhere òun ti lẹ orúkọ lágbájá mẹ́ẹ̀ lára ni ló fi ṣòro láti fẹ́ gbajúmọ̀ ìjọ tó o bá kọ̀ sílẹ̀ á difficult láti rí ọkọ mi bẹ́ẹ̀ náà lẹni ọba lùlù fọba ó kù ẹni tó kù tí ó tún lùlù fún lẹ́yìn ọba ẹni ọba jẹ odidi màálù ó ti dópin ó ti dópin ẹran mo sọ fún ọmọ ìyá mi ẹníjọ yẹn já yanjú ọ̀rọ̀ yìí máa pe aláàjì Wàsíù Àyìndé máa bá wọn sọ̀rọ̀ mo bá kúrò ńbẹ̀ mo pe Máyégún mo pè wọ́n lórí fóònù a sọ̀rọ̀ fún odidi bíi thirty minutes wọ́n bá mi ágì wọ́n gbé mi sọ́tún èmi náà gbé wọn wọ́n gbé mi sọ́sì èmi náà gbé wọn mo fi ọ̀rọ̀ Ọlọ́run kọ́ wọn lọ́rùn at the end of the day wọ́n submit wọ́n ní sheik tó bá jẹ́ pé ní ti gbogbo ẹ̀yin àfáàlẹ̀ Yorùbá fẹ́ nù mo gbà pé ntọ́lọ̀ ń fẹ́ ni ọmọkùnrin yẹn sẹ̀mí tó pọ̀ ó ṣeé ṣe kémi náà sẹ̀ kí má mọ̀ bẹ̀ tó sẹ̀mí lélẹ̀ tó pọ̀ ìgbà tá a jọ bẹ̀rẹ̀ ìrìn àjò orí íńtánẹ́ẹ̀tì kọ́ láti bẹ̀rẹ̀ wọ́n wá sọ fún mi wọ́n ní tọ́lọ̀ ń bá ní kó lè gbọ́ tó ìjà parí mo wá sọ fún wọn mo ní baba amáyégún látàsìkò yìí lọ ẹ má sọ̀rọ̀ yìí mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹ má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ mọ́ kódà fọ́tò tèmi pẹ̀lú ẹ̀gán yà níjọ́ yẹn mi ní post ẹ̀ torí àfẹ́ káwọn èèyàn ó mọ̀ pé à ń gbìyànjú àlàáfíà kálàáfíà ò fi jọba kódà níjọ́ yẹn wọ́n tún kọ orin Alhaji Sikiru Ayinde wọ́n tún kọ fún mi kí n lè bá a mọ̀ pé wàásì yẹn wọ̀ wọ́n lára wọ́n ní ìwọ náà wàá búra wàá búra ìwọ náà wàá búra wàá búra wàá ṣépè bí ìwọ ò bá sẹ̀mí rí wọ́n kọrin yẹn gan níjọ́ náà mo wá padà sọ́dọ̀ ọmọ ìyá mi àyánkúnlé bó o la fẹ́ rìn tálàáfíà ò sì jọba ó lóun fẹ́ dọ́dọ̀ bàbá wa sẹ́yìn lọ́la mo ní kò sí ní tó burú bẹ́ẹ̀ bàbá tèmi náà la sẹ́yìn gbogbo ọba alẹ́ yorùbá bàbá mi ni wọn tó bá ní kí n tẹ̀lé ọ bàbá wa sẹ́yìn mo rẹ́dì àdọ́dọ̀ ó lọ sọ́dọ̀ bàbá wa sẹ́yìn ó dẹ̀ ṣe dáadáa bàbá wa sẹ́yìn gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní kàdàmú ọba dáadáa ni bàbá pè mí lórí fóònù wọn ni kó pè mí mo bá wọn sọ̀rọ̀ inú wọn dùn wọ́n ṣàdúrà fún mi wọ́n wá sọ fún mi wọ́n make request kan tàbí méjì tí mi ní mention lórí internet mo sọ fún wọn mo ní kábíyèsí ìyẹn ó le díẹ̀ nítorí ìdí tó pọ̀ ẹjẹ́ àwọn náà kábọ̀ ọmọkùnrin yìí jagun bí ó ṣe rí ẹ̀ nǹkan tó bá lérò pẹ́ tọ̀hún ni kódà bí ó kì í ṣẹ̀tọ́ ẹ̀ kálàjì fún tọ́lọ̀ ń bá kádàrà pé wọ́n kọ̀ntínú láti jọ máa lùlù ká kọ̀ntínú bí wọn ò bá dẹ̀ níjọ lùlù mọ́ ntálàjì bá fi ṣe láàánú kó máa fi jẹun ayé ẹ̀ lọ ya now over sixty àbí sáwọn onífújì kéékèèké lókùtọ̀ fẹ́ lọ sábàtọ̀ máa lùlù fún gbàǹtọ́lọ̀ ń bá ní kọjẹ́ tọ́ ẹ̀ èèyàn máa ń ṣe bí ẹni gọ̀ nígbà míì kó orí ẹ̀ ó lè bá tẹ́ lọ́wọ́ mo sọ fún bàbá wa sẹ́yìn jọ́nà lọ́hùn mo ní bàbá wa sẹ́yìn mi ìdílé aláàjì wá sí àyíndé rí mi ò ń dẹ̀ ń sàfáà tó máa ń tojú bọlé olórin nítorí ká lè fún ní nǹkan èyí tọ́lọ́hún ṣe fún mi tó mi lóore mo sọ àwọn òdodo ọ̀rọ̀ kan tó korò fún aláàjì wá sí àyíndé tí mi lè sọ lórí íńtánẹ́ẹ̀tì òdodo ọ̀rọ̀ tó korò ni kódà mo sọ gan mo lérò pé wọ́n á dà síbi inú ni bẹ̀tì wọ́n gbà sára wọ́n gba òdodo yẹn wọ́n gbà sára èyí tó kéré nù òdodo yẹn ni pé tó bá jẹ́ pẹ̀yìn lọ́lọ́run fi sípò rẹ̀ tó ń fẹ̀yìn sípò yẹn kí lẹ fẹ́ sí fọ́lọ́run tó jẹ́ pẹ̀yìn lẹ̀ ń lùlù òun ní kọrin kí lẹ fẹ́ kí lẹ fẹ́ bọ́lọ́run fà kí ló dé tẹ ẹ̀yọ sàká ẹ̀yọ sàká ọlọ́run látara ọmọkùnrin yìí máa sọ fún bàbá wa sẹ́yìn mo ní ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín o láti ọdún méjì tarakùnrin ti kú lọ́dọ̀ wá sí àyìndé bóyá ló mọ̀ pé èèyàn kò lára òun o hmm. bóyá ló mọ̀ pé èèyàn kì í ṣe pé Wàsíù ní bẹ̀ Máyégún ní bẹ̀bẹ̀ dákun ẹ bá mi wá kiri ẹ dákun ẹ bá parí ìjà kò bẹ́ẹ̀ níbọ̀dí o ó ti ju Ọlọ́run ní o ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó lè ti jù ká tètè panẹ̀ bí Máyégún ọ̀bá ṣàánú onílù ẹ̀ Ọlọ́run kápá àti ṣàánú ẹ̀ níbòmíì bẹ̀tẹ̀já play role tiwa nígbà tá à ń bẹ láyé torí ìgbà tá à ní sí kán lè mọ̀ pé a play role tiwa a gbìyànjú tiwa nínú bàbá sẹ́yìn dùn wọ́n wá sọ mi wọ́n mo yọ̀ ọ̀dà lọ rí ọ̀gá rẹ̀ kẹ́ fi orúkọ mi je. tẹ́ dọ́dọ̀ ọ̀gá ẹ̀ kó pè mí kájọ tọrọ ma mi ni emi ni mo bi bó ṣe yẹ kọ́ ba ṣe lórí wa lọ wo la la ni mo uh, Ramadan lecture ti baba Tinubu ní Abuja tí Ìyálọ́jà organize pẹ̀lú ògùn Ọlọ́run ó yẹ kí n ti lọ bọ́ọ̀dù láti aago mẹ́jọ àárọ̀ mo ń retí kí ọmọ ìyá mi yóò dé afa Akéwùgbà Gold náà ni wọ́n dá sí ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti onílù ẹ̀ Kúnlé Ayànlọ́wọ́ lórí bọ́rọ̀ náà ṣe máa parí pátápátá tí ò ní síjà mọ́. lèmi bá lọ bọ́ọ̀dù pé tó mi ò lè mẹ́sẹ̀jì Aláàjì Wàsíù Àyìndé mọ́ pé àwa àwa mẹ́ta la jọ ń gbìyànjú lórí ọ̀rọ̀ yẹn alájì mèrèǹgè nìbàdàn alájì ẹlẹ́lẹ́ nìbàdàn àwa mẹ́tẹ̀ẹ̀ta tó wá wò pé kí n la tún lè ṣe kálàáfíà ó fi jọba tí ò bá gbà kálàáfíà ọ̀jọba ẹ̀jẹ̀ àfiwọ́nlẹ̀ kan yanjú ara wọn mo sọ fún bàbá wa sẹ́yìn orin yóò dá ẹ̀jẹ̀ àfun ní oṣù méjì kára yóò fi kọ́ o tọmọkùnrin yìí bá jáde lẹ́yìn oṣù márùn tó tún sọ the same thing ayé ò padà sọ fún pé ṣé wọ nìkan ni ìwọ náà ò gbọ́dọ̀ wá nǹkan mi ìwé ah gbogbo wa ti bú u lọ kí ló dé tí wọn náà ò dákẹ́ ní yorùbá fún máa ń sọ pé ẹbí alọ ẹbí alọ níta ń tàbọ níta náà ìjàpá ló lẹ bí alọ tó bá dàbọ̀ yóò di tà náà nínú tàn àlọ yorùbá ìjàpá ló ìjàpá ló mú àná àná ẹ jẹ lówó onigbese lànà ẹ̀kọ́ sanwó láti bí kan ó wá lóun ọ̀fà ní òun ṣẹ̀sìn ó wá lọ́ọ́ dè mọ́lẹ̀ loju ona oja nijo oja gbogbo ẹni to wa ń ni won ba bá na npe a ah ṣé owó àtijọ́ yi lọkùnrin san ah, àná ana náà na ó o náà ń ṣépè fún ni ọba lọ tọjà bọ̀ bá ni Oni ní kọ́sẹ̀sẹ̀ míì kò tí mi lówó ni wọ́n ah eléyìí ibú ni wọ́n jàpá yìí ah ó ti dè mọ́lẹ̀ látàárọ̀ ló fi já sí pé ọgbọ́n díẹ̀ agọ̀ díẹ̀ la fi ń ṣàyè o àpọ̀jù ọgbọ́n ń pọ̀ lọ́gbọ́n lára gọ̀fẹ́ ní tó jù ẹ́ kò lè soríire ọmọ mi àyànkúnlé ọ̀rọ̀ yìí ò tí late lati pari mo sì mọ̀ pọ́lọ́hún ó parí ẹ̀ èmi ò ní nǹkan kan tí mo fẹ́ gé ní láàrin ọ̀rọ̀ mi ò ní má ká gbà lọ́wọ́ alájí wá sí àyìndé tó bá fún mi màá gba ọbẹ̀ mi ò tọrọ ẹ̀ mi ò sì tọrọ one penny bẹ́ẹ̀ tí mo wọlé àyànkúnlé mo rí i pé kò ní nǹkan míì láyé tó ju ìlú lọ mo rí bó ṣe fi ìlú dírẹ́sì inú ilé mo rí àwọn kọ́kọ́rọ́ ìlú tó tò jọ sínú basket mo rí ìyàwó ẹ̀ pé ọmọlúàbí níyàwó yìí mo rí àwọn ọmọ ẹ̀gbọ́n ṣe wá ṣàpọ́nlé mi mo wo gíláàsì ẹ̀ tí àwọn kan tí wọ́n sọ̀kòbà tí wọ́n fọ́ gíláàsì ilé ẹ̀ kódà mo sọ fún mo ní màá tún gbogbo gíláàsì yìí ṣe òun ló ní ah bàbá ẹ má dàn wò ẹ má dàn wò ó ti tán náà nìyẹn mo jẹ́ kó mọ̀ níjọ́ náà pẹ́ni tó bá jù yàn lọ náà ní rẹ̀yàn jẹ ọlọ́run ó gbé wọ náà dépò ńlá yóò padà hàn sí wọ náà pé àṣentí ń jáyé ni kò wá tí late á sì parí ọ̀rọ̀ ìtọ́lọ́run bá kádàrá pé àwa lá parí ẹ̀ ìjẹta àbíjẹrin ni mo tó rìsífù kọ́ọ̀lù tí àyànkúnlé lòun wà lọ́dọ̀ bàbá wa. Ah, aláwáyè lẹ́yìn sẹ́yìn bàbá wọba kan tó nìyẹn ara àwọn bàbá tí wọ́n bí ni àwọn náà bá mi sọ̀rọ̀ mo sọ di same thing fún wọn. àwọn náà láwọn yọ̀ọ̀dá ẹ lọ parí ẹ̀ àyànkúnlé ọ̀tẹ̀lẹ̀ yín ẹjọ́ débẹ̀ wọ́n níbẹ̀ tí tí ń bà á lẹ́rù bàbá wa sẹ́yìn sọ bẹ́ẹ̀ wọ́n ní ká ẹ má débẹ̀ tán kán má wàá lọ sí ọmọ yìí léṣe mo sọ fún bàbá wa sẹ́yìn màá mú yàn lẹ́yìn délé aláàjì wàsíù wọn á wá fọwọ́ kan wọn jọ lu àwa méjèèjì pọ̀ ni gbogbo ayé ní ọ̀jọ̀gbọ́n tá a jọ ṣètìlé fijó lù ú mi mi ò kéré náà àfàlẹ́ yorùbá o mi ò kéré torí pé àwọn méjèèjì dẹ̀ jẹ́ mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé Àyànkúnlé ti padà sí ẹ̀sìn kìtẹ́ẹ̀tì. àfa akéwùgbà góòdù náà ni wọ́n dá sí ọ̀rọ̀ Wàsíù Àyìndé àti onílù ẹ̀ Kúnlé Àyànlọ́wọ́ lórí bọ́rọ̀ náà ṣe máa parí pátápátá tí ò ní síjà mọ́. láàrin wọn ibi tá a bọ̀rọ̀ dé nìyẹn kí má pẹ́ jù mo wá fi orúkọ ọlọ́run Alhaji Wasiu Ayinde ọ̀rọ̀ yìí ò ní dojú gbogbo ẹ̀yin tẹ̀ ń kó sáàrin àwọn méjèèjì a fi nà yálé ń bẹ lájà fún ìyàwó n tó bá ṣe ẹni kínní ó lè ṣe ẹni kejì anytime kò sẹ́ni tó dáa tán láyé ẹwọ́ náà kálàáfíà láàrin wọn ni ó hàn nínú ẹjọ́ tán méjèèjì rò pé wàláì sì onílù rẹ̀ ròyìn aláàjì Wàsíù Àyìndé Omídé ń bọ́ lójú ẹ̀ àmì ìfẹ́ gidi tí ń sọ pé wàláì mo fẹ́ràn ọ̀gá mi mo fẹ́ràn ọ̀gá mi ọ̀gá mi ni ò treat mi dáadáa ọ̀gá mi ni ò ṣe dáadáa fún mi mo fẹ́ràn rẹ mo lè kú nítorí ọ̀gá mi ọ̀gá mi ni ò tọ́jú mi mo sì tún bú ẹkún nù. mo rí i pé ìfẹ́ gidi ń bẹ láàrin àwọn méjèèjì bẹ́ẹ̀ àwọn kan gọ sí ẹ̀yìn ẹnìkan láti má jẹ́ kálàáfíà òjọba nítorí náà ọba tó ní wá yóò bá wa parí ẹ̀ àyànkúnlé onílù mẹ́sẹ̀jì mi ni tẹ́ ẹ bá lérò yìí pé èmi gẹ́gẹ́ bí aṣojú council for islamic preacher a sì láǹfààní àti dá sọ̀rọ̀ ẹ pè mí aláàjì wàásù àyíndé ti ṣí gbogbo ilẹ̀kùnlé rẹ̀ sílẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ agúmẹ̀ntì ni o kì í ṣe ìmídélé o wọ́n á gíw gan wọ́n á gíw tó lágbára tó jẹ́ pé tí ọlọ́run bá bóyàn ní brain tó sharp ni èèyàn nílé defeat wọn at end of the day wọ́n láwọn tijú Quran àwọn tijú ọlọ́run àwọn tijú oṣù Ramadana ọmọ ìyá mi àyànkúnlé ọlọ́run fún wa lọ́rọ̀ ìparí o kí ramadana yóò tó lọ èmi ń bẹ ń bímọ wàyí lóòótọ́ lamẹ́ríkà bẹ́ẹ̀ táwọn èèyàn mi yòókù ń bẹ ń lé ó dẹ̀ ṣe é ṣe kémi náà wọ nàìjíríà padà ń jẹ ọdún ẹ jẹ́ àparí ọ̀rọ̀ yìí bí ọdún bá ti lọ tí ramadana báyìí lọ tí àyíndé báyìí gbàtà padà tó bẹ̀rẹ̀ orin oríṣiríṣi tí ń jù ú ta ọlọ́run ní í ṣe wá lẹ́ni ìgbàgbé ò ní dẹ́ni ìgbàgbé ẹni àgbéga lọ́lọ́run ó ṣe àyànkúnlé ọ̀gá láyé ó rí gbàlù ó ráyé ṣe ayé ò ní sin tọ́ sí ẹ lára àwọn ọmọ ẹ ó yàn ó yanjú ibi tó lérò pé o lè rí dáadáa dé láyé ó rí dáadáa jù bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀yin tẹ́ ń dàrin wọn rú àbí ọlọ́run fẹ́yìn náà àdúrà tí yín náà gbà ó ọlọ́run bá yín ní sùúrù. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.